akíburú tó wà kárí ayé nílòkú lẹ́yìn ìdágbogbo ibi tí atẹ́gùn ìkànnì bá fẹ́ dé lẹ́nìí a wà ní ìlú kòròdú ní ọ̀dọ̀ ẹbí kan tó ń jẹ́ jíbòrò ní ìlú kòròdú ibi tí àwọn èèyàn náà sọ pé àwọn fẹ́ fi ẹ̀wọ̀n náà lórí ìdúkòkò mọ́ ẹ̀mí àwọn ṣùgbọ́n ìbábọ̀ wọn ní ẹni ẹnu kàn láti gbọ́ pọ̀nì ọlọ́fàlà gbọ́ mọ́ta àá fẹ́ kí ẹni tó jẹ́ olóòtú ẹbí náà kí wọ́n sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ kí ló kí ni wọ́n kí ló dé ta ló ń dúkòkò mẹ́mí wọn kí ló dá mi pè wá baba ẹ ra sà ẹ bá mi dárúkọ ẹlẹ́kùnrin rẹ mi ni alhaji tajudeen ojifene olótú ẹbí jiboro descendant family nílùú kòòdú tilé toko níta torí ẹ̀ wá ni pé a fẹ́ kí àwọn ọmọ nàìjíríà àti gọ́fúnà wa nípínlẹ̀ èkó àti ṣíàmánu wa ní ìkòdú local government àti ààrẹ wa bọ́lá ahmed tinubu àti gbogbo àwọn ọ̀gá ọ̀gá ọlọ́pàá tó ń wà ní gbogbo nàìjíríà lápapọ̀ àti kó tilé tó àti gbogbo ọmọ nàìjíríà tilé tó kí wọ́n gbà wá lọ́wọ́ Kamoru Lamina alias Sake Olúwo ajagunbalẹ̀ ni o ó ń dúnkokò mẹ́mìí wa awa ọmọ jíbóró ó fìbọn lé wa kiri àtòun àtọmọlẹ́yìn ẹ̀ tó ń jẹ́ actor Mukaila actor ni wọ́n ń pè é òun máa ń gbẹ̀mí ẹlẹ́mìí ó máa ń dẹ̀mí ẹlẹ́mìí légbodò ni òun pẹ̀lú àwọn hooligans ẹ̀ tí wọ́n ń pààyàn kiri wọ́n kó wọn wá sórí ilẹ̀ wa ní pówà ní sábó nílùú kòòdú wọ́n lé wa kiri láti gbẹ̀mí wa àwa ò sì gbádùn owó pọ̀ kò nílẹ̀ lọ́dọ̀ wa kì í ṣe bí wa à ń ṣe bí kan náà ẹbí jígbóró òdẹ̀ kún yẹ́lẹyẹ̀lẹ ojú kan náà la wà tá à ń ṣègbésí ayé wa ẹyin tá à ń sọ̀rọ̀ lé lórí yìí bàbá ńlá wa jígbóró òun ló nílẹ̀ yẹ àwa ọmọ ẹ̀dẹ̀ la jogún ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó bá wa fa wàhálà ń bẹ̀ àfi Ṣakẹ́ Olúwo àti Princess Josephine mọ́mọ́ wọn ò nílẹ̀ lọ́dọ̀ wa o ó lóun nílẹ̀ sáké lóun nílẹ̀ plọ́ọ̀tì mẹ́sàn-án kò kówó fún wa ààrà àtalẹ̀ fún àti ẹ̀mọ́ àti ẹ̀rírí àfìgbà tó fìbọn lé wa kiri o ẹ gbà wá lọ́wọ́ princess josephine mọ́mọ́ àti kamoru lamina sake olúwo àtọmọlẹ́yìn ẹ̀ bàbá ìdúkòkò ìgbà olú bẹ̀rẹ̀ ah kí nìkan tó ṣẹlẹ̀ gan kí náà fi ń dúkòkò mọ́ yín kò sí kò tí ẹ̀ yé wa èyí tá a kàn gbọ́ ni pé Ṣàáké Olúwo ó lóun nílẹ̀ lọ́dọ̀ wa a ti lọ Àbújá lọ́dọ̀ ta ni sà lọ́dọ̀ DIG ọ̀gá ọlọ́pàá pátá àti ọ̀dọ̀ ọ̀gá wa ní swat àti lọ síbẹ̀ cp sanusi àti lọ sọ́dọ̀ wọn àti ọ̀gá àlàbí àti lọ sọ́dọ̀ wọn lórí ọ̀rọ̀ yìí náà ni pé kí wọ́n gbà wá lọ́wọ́ ẹ̀ sake ò nílẹ̀ lọ́dọ̀ wa princess josephine mọ́mọ́ náà ò nílẹ̀ lọ́dọ̀ wa gbogbo lẹ́wà ó ti tà tán ìyẹn Josephine mọ́mọ́. so ẹ̀ Joseph wà lẹ́yìn àti president Josephine mọ́mọ́ yẹn tẹ́lẹ̀. ẹ̀ẹ́ mo ń pẹ̀lú àwọn baba ńlá wa ni nígbà yẹn olótú ìjẹta nígbà yẹn ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́tọ́ ẹ̀ àti fún evidence wà tá a lè kó jáde á dẹ̀ ti fún wọn gbogbo àwọn ọ̀gá wa tá a lọ bá l'Àbújá wọ́n ti rí i kọ́ gbà wá lọ́wọ́ Josephine mọ́mọ́. ǹjẹ́ ti kàn sí ẹnìyàn láti gbà yẹn lágbà tí wàhálà yìí ti ń ṣẹlẹ̀ bí wàá kàn sí pé onílẹ̀ lọ́dọ̀ wa nǹkan tó jẹ́ tó yẹ ti gbà ǹjẹ́ àjọṣepọ̀ àjọṣepọ̀ tó wáyé láàrin. a ti sọ fún un pé kò sílẹ̀ lọ́dọ̀ wa àjọdọ́dọ̀ ọ̀gá Sànúsí ní SWAT ní Àbújá a ti lọ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ pé kó jókòó ara ẹ̀ jẹ́ kó fi wá lọ́rùn lẹ̀ kì í ṣọmọ ìlú wa ń bí kì í ṣe bí wa gbogbo ètò jẹ́tẹ̀ tó fi bá bàbá wa ṣiṣẹ́ yẹn a ti fún ní nǹkan ẹ̀ evidence wà o ta lè proof jáde kọ́ bá wa sọ fáwọn méjèèjì àgbá wọn dòwò pọ̀ à ní nǹkankan pẹ̀lú wọn kọ́ fi wá lọ́rùn sílẹ̀ o kọ́ fàwọn ọmọ jíbó lọ́rùn sílẹ̀ afàsìkò yí pé gbogbo àwọn ọ̀gá wa o àti aláṣẹ wa gbogbo nàìjíríà pátápátá ààrẹ wa bọ́lá mẹ́ tinubu kó gbà wá lọ́wọ́ kàmọ́rù lámínà sáké olúwo àti ọmọ lẹ́yìn ẹ̀ tí wọ́n pè ní átọ̀ tó ń pààyàn kiri kó gbà wá lọ́wọ́ wọn o wọ́n fìbọn lé wa kiri wọ́n fàdá lé wa kiri o a ní ìbáṣepọ̀ láàrin àwa pẹ̀lú kàmọ́rù lámínà sáké o tó fi lẹ̀ wálẹ̀ fún wa kó dẹ̀ fi wá lọ́rùn sílẹ̀ o nǹkankan gbọ́dọ̀ ṣe wá ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà wá lọ́wọ́ àmọ́rù lámínà sáké olúwo ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o. ẹ ṣé bàbá ọ̀rọ̀ náà lẹ́tí gbọ́ látẹnu olóòtú ẹbí jíbòrò ní ìlú kòròdú wọ́n ti sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n ti sọ bí ikú ṣe pa àti bí ọ̀bẹ ṣe bù ú ọ̀rọ̀ lọ́wọ́ dọwọ́ àwọn aláṣẹ wọ́n ní pé ẹ̀mí àwọn òde pẹ́rù ń bà wọ́n nítorí pé wọ́n fi ikú àlẹ̀mọ́ àwọn àtúndẹ̀ lómi tàwọn bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ torí pé ẹnìkan kì í jẹ́ àwádé ẹ pẹ̀lú àwa. mi ni ọ̀gbẹ́ni lérè olùkọ́gà akọ̀wé ẹbí jiboro descendant family ti ìlú ìgbòho lórí awuyewuye tí ó ń wáyé yìí láti ọjọ́ tuesday láti kù sí tí wọ́n kọ́kọ́ wá síbẹ̀ sí orí ilẹ̀ wa yìí ní powa ní oníṣìgìdà tí wọ́n da gbogbo bẹ̀rù tí wọ́n lé gbogbo àwọn tó ń tajà ìgbà tó bá tó àdìjọ wednesday nípa bámbárí ṣẹlẹ̀ wednesday àná ní on the thirteenth of uh, uh, september two thousand and twenty-three tí wọ́n mú gbogbo ọjà tí wọ́n dàrú tí wọ́n jalè wọ́n fi obtain gbogbo àwọn tó ń tajà ń bẹ̀ wọ́n fàdá lé wọn wọ́n fìbọn lé wọn nígbà tí ó dẹ̀ ya kí ló dẹ̀ bá gbogbo eléyìí a gbọ́ pé ọ̀gbẹ́ni lámínà kàmọ́rù aliasake olúwo ló rán ọmọ ẹ̀wà actor ilẹ̀ tó dẹ̀ ń bá wa dùn yìí kò ní ipa kankan tí ó ń kó mẹ́ rárá rárá rárá ẹni tí ó dà wá àti ẹni tó pè wá síbẹ̀ wá arábìnrin Princess Joseph mọ́mọ́ ni wípé àwọn ẹbí wa bàbá ńlá wa ni wọ́n gbà láti bá gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn ọlọ́pàá tí ó dẹ̀ ṣe àkọsílẹ̀ dẹ̀ wà wípé tó bá ṣe gbogbo ètò yìí ẹbí àyànda ìkó ọgbọ̀n tó ń pè ní thirty percent wọ́n á fún àwọn ẹbí àwọn amú àádọ́rin tó ń pè ní seventy percent eléyìí tí ó tọ́ sí tó fi lọ lo àwọn àlùmọ̀ǹkọ́rọ́ yìí wípé wọ́n talẹ̀ fóun àwọn ẹbí fínúfídọ̀ a fún ní ìwé ẹbí tá à ń pè ní deed of assignment lórí wípé seven acres three plots tí ó dẹ̀ ti lò nígbà tó dẹ̀ ya ibi tí ó ń bára dùn yìí ní power tí wọ́n fi ń ṣe ọjà kò lẹ́tọ̀ọ́ ń bẹ̀ rárá ohun tí àjọ sọ ni wípé tí ẹbí bá ta ilẹ̀ ń bẹ̀ á fún ní ìkó ọgbọ̀n ó mú gbogbo ilẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo nínú àkọsílẹ̀ tá a ní tí a dẹ̀ ní ẹ̀rí three hundred and eighty four million ni Princess Joseph Momo ti gbà ń bẹ̀ yẹn tí ó dẹ̀ tún sọ wípé òun tún talẹ̀ nígbà tá a lọ sí Àbújá lọ́dọ̀ àwọn eh, aláyì eh, eh, Sanusi SWAT ó ní òun talẹ̀ fún àwọn kan ní pé òun ní ten acres níbẹ̀ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ rárá nígbà tá a tún padà dé ló tún lọ gbé ló tún lọ gbé ẹlòmíì wá ìyẹn ni ọ̀gbẹ́ni Lamina Kamoru Sake nígbà tá a dẹ̀ débẹ̀ gbogbo ìwé ẹ̀rí tá a ní wọ́n rí wípé kò sí ẹ̀tọ́ ń bẹ ìmọ̀ àwọn ọ̀gá ọlọ́pàá tá a lọ bá eh, Sylvester Abiodun Alabi DIG ó sọ pé ọ̀gbẹ́ni ṣé lórí controversy land yìí ẹ̀yin sake ẹ̀ nílẹ̀ ńbẹ̀ rárá ẹ má yọjú síbẹ̀. ọjọ́ wo ni ìpàdé yẹn wáyé lábújá. ní ọjọ́ wednesday tó lọ lọ́hùn upper wednesday which was on the sixth uh, september so nígbà tá a dẹ̀ jọ yẹn wọ́n tún lọ gbé àwọn èèyàn wá sake ò yọjú o mọ́mọ́ yóò yọjú lọ́dọ̀ ọ̀gá dig o ipe òkè tó bá rí bẹ́ẹ̀ kan tí wọ́n bá máa fokùn wọ́ mọ́mọ́ wa àti àwọn tó kù pé àwọn fẹ́ rí princess joseph mọ́mọ́ ní ọ̀la ọjọ́ Jímọ̀ 15th two thousand and twenty ní Àbújá ní first headquarter ńgbàtà dẹ̀ máa rí mukala tó ń da gbogbo sábóru níjọ́ Wednesday àwọn ọlọ́pàá tó wá látàbújá wọ́n mú ńgbàtà dẹ̀ mú agbèrò police station Ìgbòho road gbàtọ́ débẹ̀ náà tún lọ lo ọgbọ́n pé àwọn ẹbí yíbóró bá ṣe wà yìí kò sáàdá kò síbọn kò sọ́bẹ̀ o náà lọ sọ pé àwa náà fẹ́ pa àwa náà yìnbọn fún èèyàn o àdẹ̀yìnbọn fún èèyàn kan o ẹ̀tọ́ náà yìnbọn fún sí wọ́n gbé lọ sí Ìkòròdú general hospital bàbá dẹ̀ máa débẹ̀ láti àlà àsátẹ̀ ní pé ṣé lóòótọ́ náà yìnbọn fún ẹ àti pé dókítà tó examine ẹ ní pé kò sí nǹkan kan tó yí ó jọ bẹ́ẹ̀ o kíjọba gbà wá o kí gọ́ọ̀nà Babátúndé Olúṣọlá Babájídé Olúṣọlá Sanwó-Olú kó o kí president wa president Bọ́lá Ahmed Tinubu kan gbà wá o inspector general police IG acting IG Káyọ̀dé Ẹgbẹ́tókùn kan gbà wá o kí commissioner police Ọmọhunwà Lagos state Abíọ́dún Ọmọhunwà kan gbà wá o kí àwọn tó jẹ́ wà tó wà ní àkóso security kan gbà wá because we are law abiding citizens àfẹ́ jà o àfẹ́ bọ́bọ̀ jáwùra o ìyẹn la ṣe ké gbàjarè yìí o àkọsílẹ̀ wà dáadáa lọ́rọ̀ yìí sì nígbà tá a lọ sí kóòtù ní the other time lọ́ọ̀dì twenty seven of June mọ́mọ́ princess mọ́mọ́ wá sí kóòtù o àmọ́ wá sí mọ́wà ó wá sọ fún àwọn tó talẹ̀ fún wípé ẹ̀yin ẹbí ẹ̀yin tẹ́ talẹ̀ lọ́wọ́ òun o ẹ lọ rí ẹbí jíbóró ẹjọ́ ti parí nígbà tá a dẹ̀ máa rí nígbà tá a dẹ̀ máa rí níjẹta tó ní pé ó tún lọ bá àwọn ará bíbá yìí tí ó tún lọ rán wọn ró wọn sí wa ọ̀rọ̀ tá dẹ̀ ń sọ yìí kẹ̀dẹ̀ rèé ó yìí wà nílé ẹjọ́ o next adjournment sì October third twenty twenty three àmọ́ à ń rọ ìjọba kí wọ́n gbà wá o àfẹ́ já o àdẹ̀fẹ́ da ìlú ro torí ayé ìjọba alágbádá tó ń rọ̀ wá lọ́rùn tó dẹ̀ délé tó ń dóko láwa àfẹ́ jẹ́ kí wọ́n máa gbọ́ pé ẹbí jíbóró sẹ́ńdá pàtó ti ìlú Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ police station nílẹ̀ ìwà oníṣàdámù ròdo kíjọba gbà wá o a jẹ pé ohun tí mo lè ṣe bóyá ti béèrè mi balẹ̀ tó wọn ti bá fẹ́ béèrè. àwọn náà ti gbọ́ látọ̀nu akọ̀wé ẹbí jíbòrò nínú Ìkòròdú àwọn náà ti ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ àti ohun tí wọ́n mọ̀ nípa ẹ̀ àwọn tún gbọ́dọ̀ lẹ́nu ẹlòmíì kí ọ̀rọ̀ náà lè bá kún dáadáa kí lè bá dé etí ìjọba. orúkọ tèmi ni ìṣọ̀lá àbáyọ̀mí baálẹ̀ jíbòrò a fi àkókò yìí ké sí gbogbo ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba orílẹ̀-èdè kan gbà wá lọ́wọ́ Sàáké Olúwo lórí ilẹ̀ wa a lájọṣepọ̀ kankan pẹ̀lú Sàáké Olúwo a ò mọ Sàáké Olúwo rí lórí ilẹ̀ wa a ní kankan pẹ̀lú ẹ̀ kan gbà wá lọ́wọ́ ẹ̀ ó ń dúnkokò mẹ́bí ó ń dúnkokò mọ́dún wọ́n wá ń dàlú wọ́n tòdòrú wọ́n tàta wọ́n da ẹ̀dùgbé àrè gbogbo ọjà náà dàrú ní àná òde àná wẹ́nẹ̀sì àràgbà àná náà da gbogbo ọjà rú pẹ̀lú ìbọn àáké àdá tí wọ́n yìnbọn fúnra wọn tí wọ́n dẹ̀ wá ń parọ́ mọ́ ẹbí báyìí ẹbí ò níbọn ẹbí ò ládàá kán bà wá lọ́wọ́ ẹ̀ obìnrin arábìnrin ta lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ sẹ́yìn sẹ́yìn ta ládéhùn pẹ̀lú ẹ̀ sẹ́yìn sẹ́yìn a ti jọ pàdé ní Àbújá ní swax lọ́dọ̀ cp sanusi àjọ ṣàlàyé ọ̀rọ̀ ó yéra wa ó dẹ̀ mọ̀ ńbẹ̀ pé òun yan ẹbí jẹ ni gbogbo nǹkan tó wà ńbẹ̀ kì ṣe tiẹ̀ tẹbí ni ó dẹ̀ ti lò gbogbo àdéhùn tá a dẹ̀ ní tán ṣe pẹ̀lú ẹ̀ ni sẹ́kẹ́tìrì tún ti sọ nípa ẹ̀ lẹ́ẹ̀kan thirty seventy kò lẹ́tọ̀ àti talẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n talẹ̀ síbẹ̀síbẹ̀ náà wà ó fi ṣèjà ẹ̀tọ́ tó dẹ̀ kù ńbẹ̀ ẹ̀tọ́ ẹbí ni kò lẹ́tọ̀ nǹkan ńbẹ̀ mọ́ ńbẹ̀ o kíjọba èkó kan gbà wá kíjọba ìbílẹ̀ kan gbà wá kíjọba àpapọ̀ kan gbà wá o gbogbo agbófinró IG DIG AIG oníkálukú wọn ẹ gbà wá o lọ́wọ́ Sáké Olúwo o kọlọ̀ kó ṣàánú fún wa o ìlú Ìkòròdú ẹ gbà wá lọ́wọ́ Sáké Olúwo o. ọ̀rọ̀ ẹgbẹ́ látẹnu baálẹ̀ ọkọ̀ yìí àwọn náà ti sọ àlàyé ní gẹ́gẹ́ bó ṣe rí bóyá tún ní ẹlòmíì tó máa sọ̀rọ̀ afẹnu ẹ eh, sọbi kanna ọtún máa lọ. ọ̀gbẹ́ni kúrẹ́ ní òkúfẹ́lá tí mo lè jẹ́rìí sí pé òótọ́ ni mukaila actor pé apààyàn ni ó yọ̀ bó ti lè wá kámiwọlé tó ń wá èmi àti bàbá wa bàjẹ́ kìkì lóhùn òun gbọ́dọ̀ pa mẹ́rin àbí mẹ́ta nu ọmọ ẹbí sódà gbogbo ẹbí á lè kúrò lórí ilẹ̀ yẹn á lè jẹ́ ti òun àti ti Princess Joseph mọ́mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dìídì kọ statement nípa ẹ̀ èmi jẹ́rìí sí pé Mukaila actor apààyàn ni òun ní Sàkè Olúwo ń lò tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ gbogbo ẹbí tó dé náà ni Mukaila actor ti ń bá Sàkè Olúwo pààyàn kẹ́yìn Ìkòròdú àti gbogbo ọmọ Nàìjíríà ọmọ àjẹkópa àkọ́kọ́ náà ọmọ jíbóró jíbóró descendant family anṣu níjà àmọ̀bọ́yìn àmàdáṣà ànáàké ìyẹn la ṣe ń fi àsìkò yìí ń pẹ gbogbo IG AIG DIG wọ́n gbà wá lọ́wọ́ Ṣakí Olúwo àti Prince Joseph mọ́mọ́ o. ọ̀gá àgbà ti gbọ́ látẹnu ọ̀kan nínú ẹbí jíbóró ní ní ìlú èkó. kalẹ̀ lálàáfíà lórí ilẹ̀ jíbúrú ti sẹ́dá fàmì tó wà sáwọn nínú òkòròdú o. nítorí wàhálà pé kí àlàáfíà kó lè jọba káwọn sì lẹ́tọ̀ọ́ sí ní tó jẹ́ nǹkan ní àti ogún àwọn ìfẹ́ làwọn fi pariwo pé kí àwọn tí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ lápá àwọn gbọ́dọ̀ pé kí wọ́n gbà wọ́n kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àní yorùbá ìdáná ọlọ́run ọba kò ní jẹ́ kí àríwàlà ànírógun ànírọ́tẹ̀ ní orílẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ ni ìlú Ìkòròdú náà kò ní bàjẹ́ ẹ̀yin aláṣẹ ẹ̀rọ adásọ̀rọ̀ yìí kó má di nǹkan tó máa lágbára jù báyìí lọ ire o. orúkọ mi táwa kálítù. kí ló ṣẹlẹ̀ mí lánàá. àná a jókòó à ń tajà lọ́wọ́ à ń rojọ́ lẹ́ẹ̀kan náà mo rí àwọn èèyàn tó sá láti títì wá. bí aago mélòó ni aago mélòó ni within twelve or one owó ọ̀sán ló bọ́ sí ọ̀dọ̀ yẹn bí àsìkò táwa náà ni. bí time ẹ eh, bí time ọ̀sẹ̀ odò yẹn yìnyín ń ṣe lọ́wọ́ àwa ní òtó sálà tí nílẹ̀ àwa tiẹ̀ bí kí ló ṣàwọn ilé wọ́n máa ń sáré bíi pé wọn ò ní nǹkan tó lé wọn wọ́n sáré àwa tún continue gist pẹ̀lú àwọn ọmọláàgbò táwa ń bí ìbàlá mi the next aṣáájú pé eré yẹn tún continue bàtà máa fi orí ibi ìbàyí àkòrí àwọn gáàsì àtọlọ́pàá tó ń pè ní wọ́n forúkọ àwọn onílà múkáìlà aṣáájú oríṣiríṣi múkáìlà nìkan wọ́n ṣàpèrè àwọn wọ́n pọ̀ wọ́n já wá bí kí ni ká tó wọlé everywhere everywhere ti scatter àwọn lọ́jà kan sá ọjà dànù àwọn ló ṣe ifá àtọ́jà ẹlòmíì gan ní sáré gan àmọ́ sáré tàtẹ̀ bá rù bíbà lánàá tẹ́ pé àtẹ̀mẹ́ tó ní everybody tí wọ́n kọ̀ ṣáà ṣe kínní ifá náà yẹn pọ́s mo wá ṣe gan-an mo gbàgbé támínà mi lórí ìjókòó bàtà mi ti rántí in fact bí ìbàlá náà yẹn. fún àdàsán kan àsọkọta sí fún yín. wọ́n kàn gbébọn sókè wọ́n wọ́n gbé everything síta àmọ́ kan tó wọ́n ń ṣe kínní àṣà àmọ́ orúkọ tèmi tiẹ̀ kọ́ ń gbọ́ káàkiri nítú àwọn tẹ̀ wọ́n lọ síbẹ̀ àwọn ní aluminium tó wà ń bẹ̀ máa kan náà wọ́n gba fóònù wọn tì í wọ́n ti ọgbà fóònù máa yẹn wá rajà bí mọ́tò kọ́lọ̀ yìí òun ló gbé wa lánàá ó wá rajà tó mú àwọn ẹ̀sọ́ọ̀dì máa ń gbà tó lọ park wọ́n gbá wọ́n ṣe gbogbo ẹ̀ ìfẹ́ àtàná yẹn kò ṣe dúró wò ní kò ṣe dúró rárá rárá rárá. ẹ ṣe orúkọ yín lẹ́kùnrin rẹ abusa tọ́ládúpọ̀. àyẹ̀bọ̀lẹ̀ àti bá ń sọ̀rọ̀. inú ọjà sábó lẹ́kọ̀ọ́ rẹ wọ́n ti wáyé mọ́ lánàá. ní korodu àbí. ní korodu. kí ló ṣẹlẹ̀ lánàá. lánàá àtajà lọ́rùn mo ṣe gba ọtí géètì yìí báyìí mo ṣe gba bẹ̀yẹn wọlé àwọn tiẹ̀ máa ní ẹṣí géètì àná tó ṣe wọ́n gba bẹ̀yẹn wọlé ní ẹ̀tọ́ pọ̀ gan tọ́mẹ̀rẹ̀ sí yìnbọn gbọ̀ngàn àtàwọn ọkùnrin tó ń lọ tó ń gba fóònù lọ́wọ́ wọn tó ń da ọgbọ́njà wa ń ta sá lọ àwọn tó ṣubú ṣubú gbogbo ọjà pátápátá àwọn tó mọ̀ lọ́lọ́ ń kó gbogbo nǹkan wọn. àwọn olówó àyìnbọn kí lẹ ṣe fún wọn akẹ́lẹ́ afẹ́ṣẹ́ àwọn obìnrin nìkan la wà ń bì. àwọn wa ni àwọn olóran wọn àwọn ojú òlẹ̀ dámọ̀ bẹ́ẹ̀. àhà lójú ọkọ mọ. ọkọ tá a yìnbọn ibole agba ibole gba ibole gba ibole gba kọjá. gba ibole ajá ta sílẹ̀kùn fún asílẹ̀. abẹ́ dọ́fẹ́. ọfẹ kẹ inú wa dọ̀bà lẹ̀ nígbà tó yìnbọn tí wọ́n yẹn pọ̀. sọ àlùbọ́sà lẹ̀ ń tà bí. àlùbọ́sà lè mọ̀ ń tà o gbogbo àlùbọ́sà lẹ̀ ń tà. ìbá ìbá alẹ́ ti wà ń bí. àwọn ti tóbi oṣù kan. kí ló àwa ń bì lánàá ta jókòó tá a ṣe làkọ̀rí àwọn kan tí wọ́n ń sáré wọ inú géètì àti ẹ̀kọ́ káwọn kò bí àwọn ká ìlú ilé wọn ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ everybody pariwo yamati yamati ní àti ló ṣẹlẹ̀ ó jẹ́ eré kan tó ń ṣẹlẹ̀ wọ́n á ní kí n ju pátọ́ tún lọ ó ṣáà ní kí n wọ ẹ̀gbẹ́ bí ṣá mo tún rí àwọn èrò wọ́n tún bọ̀ àti ọlọ́pàá tán bọ́ìsì àti ìbọn gbogbo ẹ̀ ṣeré ṣeré kọ́lé ilé gbogbo ọba tún rọ́ sí ẹnu géètì tẹ́ pé ọjà àgọ́ everybody ṣáà flingi ọjà rẹ sí gbogbo ẹ̀ torí kò sẹ́ni tó fẹ́ dúró wo ìbò tẹ́ pé jìnnìjìnnì ń bá everybody tó bá ṣáà kódà wọn géètì gan ti pàdé lánàá àti mo bí géètì ṣáà ṣe é ṣe gbogbo ṣáà because eh, kò tẹ̀ sẹ́ni tó fẹ́ dúró wòran bí ọgbàrá ọjọgàn ṣe ṣe inú ẹ̀ la tẹ̀sẹ̀ bọ̀ everybody kò sẹ́ni tó ní bàtà. wọn àdàsọ kan tó sọlẹ fún interview lẹ́yìn. ahàn sọ kò ní ìtẹ̀ dúró mi ìdúró gbọ́. epo ọdún ó ti pẹ́ tí mo ti wà bí iná kó tó dìmọ̀ ní ìṣọjà ṣùgbọ́n gbàtà ń pẹ́ àgbáyé sí bí a ṣe wọlé so ibùdó ọkọ mi gan balẹ̀ àti ta ọjà látàárọ̀ ṣọ́ọ̀kì gan ṣọ́ọ̀kì ń ṣì wà ní. ok màá sẹ́ni sà mò ń wí tábí ìyẹlẹ po kan lọ́wọ́ ni. ṣọ́ọ̀kì yẹn gan ṣì wà ní ara mi. ok ok sà. so um, bóyá àìsàn sálá fẹ́ mi. olúwa kò sẹ́ni tó lè dúró. bí aago mélòó ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Ah, aláìní òwò táì. ẹ ṣe.